ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí olóore jùlọ lórí gbogbo àwọn ẹ̀dá rẹ̀ tó dá Ọlọ́run ọba náà ni ọba tó ṣe ìkẹ́ fún wa pẹ̀lú ẹ̀sìn Islam ẹ̀sìn tí ó máa yan lórí ẹ̀sìn tó dára ó fi ẹ̀sìn Islam yìí Ọlọ́run ọba fi ṣe wá lọ́ṣọ̀ọ́ ètò ṣe pé orí ńlá ni látọ̀dọ̀ Ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ ìkẹ́ Ọlọ́run àti ìkẹ́ rẹ̀ kó máa bá òjíṣẹ́ Ọlọ́run àníkùn Muhammad sallallahu alaihi wasallam Ọlọ́run bá wa kẹ́ òjíṣẹ́ náà dáadáa òjíṣẹ́ tó jíṣẹ́ pé ni tó kàkóyàwó ọ̀pọ̀ wá láti ẹ̀ tọ́lọ́wọ́n ọba ìlékè ọlá pa wá láti rẹ̀ ó sì léwà jìnnà sí gbogbo tọ́lọ́wọ́n ọba ìlékè ọlá léwà jìnnà sí. ọwọ́ àtiwájú ojú ọ̀nà ètò làgàrà tiwájú kó tó ní gbogbo láyé ojú ọ̀nà náà ọmọ kangakanga ni àtòrú rẹ̀ àti ọ̀sán rẹ̀ bákan náà ni wọ́n ti rí nínú ìmọ́lẹ̀ kò sẹ́nìkan tí ó sì yẹsẹ̀ kú lójú ọ̀nà náà àtẹni ìparun kọ́lọ́mọ tèmi àtẹni kọ̀ọ̀kan alẹ́ ní ìparun ọlọ́run bá wa kẹ́ ànẹ́bí dáadáa bá wa kẹ́ àwọn aráalé rẹ̀ ọlọ́run bá wa kẹ́ àwọn sọ̀hábà rẹ̀ káwa kẹ́ gbogbo olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa tí yóò tọ́jú àlùkìyà gbogbo àtàjẹ́ bí sin ọlọ́run ìpayọ̀ ọlọ́run ọba dọ́wọ́ wa dáadáa ni ọlọ́run ọba ilé kẹlá pé mi àtẹnìkọ̀ kan wá látẹ̀ wípé ká máa bẹ̀rù òun ká sì máa páyọ̀ òun ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ nínú Suratul Ahzab ọlọ́run ni mo pe ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run ọba ilé kẹlá ẹ sì máa sọ gbólóhùn tó bá mu gbólóhùn tó dára gbólóhùn tó ṣe déédéé bákan náà ọlọ́run sọ awọn àwọn àlámàrí yín ọlọ́run ṣàtúnṣe rẹ̀ ẹni yóò sọ bá tẹ̀lé lọ́wọ́ àtòjíṣẹ́ ọlọ́run bá nínú wọn bẹ́ẹ̀ wọ́n mọ̀ ti jèrè ní èrè ìjẹ́tò ṣe yí pé òfojú hàn púpọ̀ ọlọ́run kó sẹ́ni alẹ́ tó ṣe bá jèrè láyé àti àti ìgbàgbà lẹ́yìn náà àsìkò ẹlẹ́ẹ̀kẹta àti a ń bá bọ̀ òun náà ni àwọn àsìkò tọ́lọ̀ ń fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn láti lo àwọn nǹkan tọ́lọ̀ ọba ìlẹ́kẹ̀ ọlákósọ́dọ̀ rẹ̀ àsìkò tí fi ń lò yìí ìtẹ̀mí kan ni tó ti bọ́ lọ́wọ́ ọba tí ọlá rẹ̀ ga jùlọ tó ti gbé yóò tún fi dán wa wò yóò sì tún béèrè lọ́wọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn nípa rẹ̀ gbogbo àwọn ìtọ́lọ̀ ọba ìlẹ́kẹ̀ ọlákó fún wa nínú ilé ayé tá yìí láwọn nǹkan tí ń kálọ̀ ọmọ pé àdánwò ìdẹ́wò lọ́lọ́wọ́ ọba ìdíkẹ́lá fi ń ṣe fẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa káàsì lọ mọ̀ pé gbogbo ìdẹ́ra kọ̀ọ̀kan òun ló ní àsìkò gbèdéke tí ó kù lọ́wọ́ mẹ́ẹ̀dẹ́ ènìyàn yálà ìdáfẹ́ tàbẹ́dàkọ̀ kò ní máa fẹ́ lọ gbére lọ́wọ́ mẹ́ẹ̀dẹ́ ènìyàn nìkan ṣoṣo. lápẹẹrẹ ahọ́n tí ọlọ́run ọba ìdíkẹ́lá fún wa lónìí tá tí ó máa gba orí ahọ́n wa tí ó máa gbà jáde ṣùgbọ́n ọjọ́ kan ń bọ̀ tọ́lọ́wọ́n ọba ìlẹ́jọ́ ọlá tí ó fi gàgá sí àárín ahọ́n àtẹrú àwọn nǹkan báyìí àsìkò ń bọ̀ tó ti pé ìkọjí kan tí ọlọ́ tẹlẹ̀ sọ́mẹ̀ dẹ́nìyàn tó ti pé ahọ́n rẹ̀ lè má sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ náà ni àwọn ẹsẹ̀ wa tá a rí hun ẹsẹ̀ wa bá a ti fi ń rìn lọ síbi àwọn ẹsẹ̀ olóore gbogbo tọ́lọ́wọ́n bá fẹ́ gẹ́gẹ́ bíi bí à ń fi ń rìn lọ síbi ìtẹ̀rẹ́tọ́lọ́wọ́n bíi kábìnrin lọ sí mọ́sálásí láti lọ lọ kírun jàmáà fún ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga jùlọ bí a ti ń fẹsẹ̀ wá rìn lọ síbi àwọn ìdánilẹ́kọ̀ọ́ oríṣiríṣi tó wúlò tó yáyì láti sórí rẹ̀ ayé àtàlùkìyà àmà tí èsì àwọn ìdánilẹ́kọ̀ọ́ yẹ̀yẹ́ tó ṣe pé ní kí wọ́n ti tàwa gbowó lọ́wọ́ wa ni kí èsì irú bẹ́ẹ̀ torí pé oríṣiríṣi òun náà ní bẹ láwùjọ sẹ́mọ̀ yìí pé ibi wọ́n ti ń tẹni lọ sí òde mọ́lídìí ń bẹ tó ṣe pé kí ni wọ́n fẹ́ sàlàyé fún wa ń bẹ̀ yóò ṣe sàlàyé fún yàn nínú àwọn arúgbó tọ́bù báyìí tàbí tí ó sí ìdánilẹ́kọ̀ọ́ yẹn tá a lè ṣe nípa ọ̀rọ̀ ìgbésí ayé ànábì sallallahu alaihi wasallam tí ó fi máa jẹ́ ń sáà máa lò nínú ìgbésí ayé wa tí wọn ò lè sọ mọ́sálásí fún wa ni ṣùgbọ́n kí ló fà á tó fi rí bẹ́ẹ̀ kò sí nǹkan kan ju pé nǹkan yẹn ọjà àkàtọ̀ lọ síbi bá ti kówó jọ àkàtọ̀ téèyàn fi kówó jọ ní kí ẹ bá ṣe bẹ́ẹ̀ nínú mọ́sálásí á sọ̀rọ̀ ìgbésí ayé ànábì sallam á sàlàyé rẹ̀ fún gbogbo àwọn ìgbésí ayé ànábì yìí tá a bá ń sọ nínú àwọn mọ́sálásí báyìí níbi làwọn èèyàn kẹ́kọ̀ọ́ púpọ̀ nínú rẹ̀ ṣùgbọ́n kí ni wọ́n fẹ́ kọ́ lóde mọ́ọ̀lì tí wọ́n náà ń fẹsẹ̀ rìn lọ síbẹ̀ òun fẹsẹ̀ rìn lọ sí àwọn àyè tó ṣe é pé ó tún ti lọ ń fi ọlọ́wọ́n bá ti ọlá rẹ̀ ga jùlọ gbogbo tọ́lọ̀ ń fẹ́ àti tọ́lọ̀ ń fẹ́ gbogbo ẹ̀wọ̀n òrùn papọ̀ àwọn tọ́lọ̀ ń òsì fẹ́ òun náà ni ó tún wá lọ pọ̀ nínú irú àwùjọ yẹn gbogbo ata jẹ́ mùsùlùmí gidi ẹ dákun ẹjẹ́ aṣọ ẹsẹ̀ wa kúrò láti máa fi rìn lọ síbi gbogbo tọ́lọ̀ ọba ìlẹ̀kẹ́ ọlọ́ọ̀fẹ́ tí ọ̀yọ́nú sí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a bá máa fẹsẹ̀ wa rìn lọ síbẹ̀ kárí pé àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ṣe pé ìṣe láàṣọ oríire ayé àti ti àlùkìyàmà láti níbẹ̀ tó ṣe pé wọ́n bá wa sọ òdodo ọ̀rọ̀ wọ́n gbé ewúro ọ̀rọ̀ ọ̀rọ̀ gidi wọ́n gbé ewúro rẹ̀ sí wa lójú tó ṣe pé ibi tá a kù sí a lè mọ̀ ká sì lè fi àtúnṣe ara wa eléyìí ni àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó wúlò wa tó yẹ ká máa lọ àmọ́ ibi tí wọ́n ti máa ẹ̀dá kan ẹ̀dá sọ́ra nítorí pásítọ̀ tá a ní láyé wàláhì àsìkò tó kéré púpọ̀ ni ibi tí wọ́n ti fi àsìkò yẹn falẹ̀ bí ọjọ́ orí rẹ̀ ó ti tán nìyẹn bí malakul maut tí ó ti ṣe sábà bí tí ó mú ọkọ̀ lórílẹ̀ ayé tọ́ba jẹ́ pé rédèrèdè náà lèèyàn bá wá ń bá káàkiri kí lèèyàn fẹ́ fi jíṣẹ́ fọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga jùlọ ní ilé tó ṣe pé tíyẹn bá ti kú láyé yìí ọ̀rọ̀rùn fún wa téèyàn bá ń fẹsẹ̀ rìn lọ síbi àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó wúlò ká lọ mọ̀ yìí pé lọ́jọ́ kan máa ń bọ̀ wá téèyàn mọ̀ fẹ́ gbé ẹsẹ̀ téèyàn ò ní rẹ́sẹ̀ gbé mọ̀ subhanallah tí ò ní rọrùn fún yàn láti rí ẹsẹ̀ yẹn gbé gẹ́gẹ́ bí yẹn ṣe ń gbé bẹ́ẹ̀ náà ni ó ti ṣe fún etí bẹ́ẹ̀ náà ló ṣe rí fún tọ́jẹ́ ojú wa náà àti gbogbo àwọn ẹ̀yà ara wa gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ní gbèdéke àsìkò tó ń kálukú lòdà ẹ wo àwọn èèyàn kan ní àná wọ́n ti ríran rí ṣùgbọ́n lásìkò táwọn ẹ̀ táwọn ò mọ́ báyìí àwọn èèyàn kan bẹ báyìí tó ṣe pé wọ́n ti gbọ́rọ̀ rí ṣùgbọ́n tẹ́lẹ̀ wọ́n ní wọ́n gbọ́rọ̀ yẹn ṣùgbọ́n nísinsìnyí wọ́n gbọ́rọ̀ kankan mọ́ subhanallah àwọn míì bẹ tó ṣe pé wọ́n ti rìn ibi wọ́n rìn dé bóyá ni mọ́tò míì lè rìn débẹ̀ ṣùgbọ́n nísinsìnyí ń gọ tẹni tí wọ́n ti wà nínú ilé tí wọ́n lè jáde lọ síbi kankan mọ́ subhanallah gbogbo eléyìí òun náà ni àwọn àsìkò ìjẹra yìí ẹjẹ á máa sọ dáadáa ẹjẹ á máa sọ dáadáa ẹjẹ á máa sọ dáadáa mélòó mélòó ẹlòmíì tó ṣe pé tẹ ẹ bá wo ọjọ́ orí rẹ̀ ọjọ́ orí tó kéré púpọ̀ ní ṣùgbọ́n ti dàgbà sára kòtò tó yẹ kókó yóò tẹ̀lé tí ọmọ ìgbà déédé déédé ti kòtò báyìí yóò tẹ̀sẹ̀ máa sọ pé wo ọ̀rẹ́ wa wá bí ìdákun fọ́ọ̀mù mi mo fẹ́ dá kòtò yìí kọjá ni subhanallah ẹjẹ́ ara ti pé gbogbo ilé àwọn àsìkò kan ní o tó ṣe pé kò ní pẹ́ lọ gbére fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tó bá wọlé àwọn ọba ìlékè ọlá ọmọ ẹ̀dẹ́ ènìyàn kò lè jẹ́ tó ṣe pé kò ní rí àwọn ẹ̀yà kan lò lára rẹ̀ ìwàjú kòtò ní pé yóò kò láyé ká lọ́mọ tó gbogbo àwọn ẹ̀yà yìí ìṣẹ̀lọ́lọ́wọ́n ọba ìlékè ọlọ́sùn padà fi òun péyà sáàrin èèyàn àti ẹ̀ ọlọ́wọ́n ọba ìlú tẹ́lẹ̀ òfin ìkọ́jú yóò fi sáàrin èèyàn àti ẹ̀ àjẹ́ pé bẹ́ẹ̀ ni gbogbo àwọn ìdẹ̀ra tọ́lọ́wọ́n ọba ìlú tẹ́ ọlá tó gbé kalẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn ó ní gbèdéke àsìkò tá a nínú ọmọ ọlọ́wọ́n ọba tẹ́ rẹ̀ ga jùlọ. gbogbo àmọ̀lẹ́bí wa àwọn dúkìá tá a ní ẹ̀já gbà fọlọ́wọ́n ọba tọ́jú ẹ̀ ni ọlọ́run fún wa sọ ni afúnisọ́ òun náà lórúkọ wa nípa gbogbo àwọn dúkìá táwọn yẹn ọlọ́run ni torí ẹ̀ ní ladíì ọmọ rọ̀bíà ló fi sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ wípé kò sí ti jẹ́ dúkìá àti gbogbo mọ̀lẹ́bí tí kì í bá ṣe ń wa bẹ́ẹ̀ sì ni gbogbo tí wọ́n bá ti pamọ́ sọ́dọ̀ èèyàn pé níjọ́ tó ní náà ti bẹ lára ọba tó ní ẹ̀mí yóò gún ẹ̀mí yẹn kúrò lára ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n béèrè lọ́wọ́ sọ́lá ọba pé min amri rabbi sọ fún ọ pé ẹ̀mí ọba ìlẹ́kẹ́ ọ̀la ni àti ni torí pẹ́ lómi ìgbẹ́ tó ti fẹ́ wò nígbà tó kú báyìí kìí ṣe pé màá lọ́pàá kìí ṣe kankan ẹ̀sìn nípa kó bí ọrùn rẹ̀ rárá tó láwọn amọ́lérò pé ibi tí ẹ̀mí wà òun náà níbi gògóńgò yìí àwọn ọba ń bá pàṣẹ máa bẹ yọ ọmọ ọbẹ náà ni ìjọ ń bá pàṣẹ sọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá wa ya'lamu ma la ta'lamun ìtẹ̀yìn ọmọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ọmọ tí oníkálukú wa lọ torí di eléyìí dúkìá tó bá pamọ́ sí ni lọ́dọ̀ ó ti di ọ̀ràn yẹn fẹ́ tó bá di onílàáká ìtọ́jú oní àmánà kọjá dúkìá yẹn padà fẹ́ni tó ń béèrè rẹ̀ tó pamọ́ sí lọ́wọ́ tẹ wá rè tọ́lọ̀ gbé sí wa lọ́dọ̀ ọlọ́run ò ẹjẹ́ àlọ́mọ̀ pé gbogbo àwọn nǹkan tá à ń lò yìí àyálò ni o àwa gangan kọ́la ní ààfin ilẹ̀ fẹ́ lómi tó náà tún lò láyálò jẹ náà tó ń lò tó lè fi sílẹ̀ fẹ́ lómi tẹ́lómi ò fi máa lò báyìí ni gbogbo àwọn ìṣesí wa báyìí ló ṣe rí kó ń kálukú wa ká fura wípé gbogbo àwọn ìdẹ̀ra yẹn á dà padà fọba tó ṣe kó ní ní ọjọ́ kan tó ṣe yí pé èmi àtẹnìkọ̀ kan wa tá à tiẹ̀ lérò ti tẹ́lẹ̀ lápẹẹrẹ gbogbo ntọ́mọ ẹ̀dẹ́ ènìyàn ló ti fi ń gbádùn yìí bó ti jẹ́ pé gbèdéke lọ́wọ́ ọba ìlẹ́jọ́ ọlá ó ti fún un ní gbèdéke yìí ó ní àwọn nǹkan tá a lè fi jọ pẹ̀lú yín gbẹ́gbẹ́dẹ́kẹ yìí ọmọ ẹ̀dẹ́ ni ò lè ta sí rẹ kò si lè tayọ rẹ rárá bó ti wù kó ma lápẹẹrẹ tí ọlọ́run ọba ìlẹ́jọ́ lábá fún yàn lásìkò kan láti lò kéèyàn ò tètè lo àsìkò yẹn síbi dáadáa gbogbo àwọn nǹkan wọ̀nyí bí àyálò ní lápẹẹrẹ mọ́tò kan ọlọ́yá mọ́tò ẹnìkan pé ìwọ fẹ́ gun mọ́tò ẹnìkan mi mọ́tò rẹ títí di wọ́n fẹ́ lọ síbi báyìí kìí subhanallah ó ti mọ̀ pé mọ́tò yìí bá ti di yẹn lọ́wọ́ téèyàn wà gbé mọ́tò yẹn kalẹ̀ tí ò ní fi ṣe ń tọ́fẹ́ fi ṣe tí ò fi dọ̀tún láyẹn rárá o gbogbo ẹni tí ọba díyàn lọ láwọn sọ pé wo ẹsẹ̀ gíá o bíbẹ̀ ẹ̀kọ́ máa já yín lẹ́ o ọ̀túnla ni mo dábẹ́ ni tó ni mọ́tò yìí ẹni tó sì mọ́tò yọ gba mọ́tò rẹ̀ tọ́ba di ọ̀túnla ẹ wò bá ti tètè múra tá a tètè lo mọ́tò yẹn torí ká lè dá padà ẹni tó ní kí wá ló wa nínú àwọn ẹ̀yà wa òǹkàlùkù wa tá àmójútó àti lò ó tá a yóò ní ó ní gbèdéke àsìkò

káti kéré rẹ̀ nítorí ọjọ́ ọ̀la tó pàtàkì tí ń bọ̀ wá tí èsì ọ̀la tó súnmọ́ yìí kí ni àtẹnìkọ̀ kan wa táwa máa wo ní tá a ti ní ìtẹ̀mí àkọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì àtẹlẹ́ẹ̀kẹta yìí pé ìpolówó apàdà já sí. gbogbo àwọn ìtẹ̀mí mẹ́tẹ̀ẹ̀ta yìí èyí tá a ti sọ ní ìjẹ́ẹ̀dógún àti ìjẹ́jọ àti èyí tá a sọ lónìí ká lọ mọ̀ ibi ọ̀pá dandan fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn láti mójútó ìtẹ̀mí mẹ́tẹ̀ẹ̀ta dáadáa tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá jẹ́ onílàákàyè tó sì jẹ́ olóye tó sì jẹ́ ní ìtọ́sọ́nà ń fún nítorí pé ọ̀sọ́fọ́mọ ẹ̀dẹ́ ènìyàn tọ́jú olùgbàgbọ́ òdodo ọwọ́ lọ jẹ́ ọ̀dẹ̀ ènìyàn ẹni tí ò lè dá ronú tí ọmọ núrò olùgbàgbọ́ òdodo débẹ̀ o torí pé ẹni tí ọmọ núrò òun náà lẹ́tọ́ ti pé gbogbo ń tọ́lọ́ bá fún yìí yọ ọ̀nà dànù náà pàdé yóò lo gbogbo ẹ̀ nínú òkò ẹni tí ó jẹ́ pé kò lè nìyẹn tí wọ́n ń pè lọ́dẹ̀ tọ́jẹ́ pé gbogbo tọ́nà bá fún ojú rẹ̀ etí rẹ̀ ọkàn rẹ̀ ẹsẹ̀ rẹ̀ ọwọ́ rẹ̀ làákàyè rẹ̀ gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ń fún yìí yóò lò bàràbàrà ní nǹkan tó ṣe pé kò ní farabalẹ̀ ló kò tó wá nílò síbi tọ́nà ọba ìrèké ọláfẹ́ àwọn tí bá ń ṣe báyìí wọn ò lóye o nítorí pé ẹni tọ́lọ̀ bá bá fún ní ọ̀rọ̀ owó lápẹẹrẹ owó tọ́lọ̀ ọba ìrèké ọláfún yìí lọ́wọ́ lọ bọ́ sínú iwájú òṣèré kan lọ́bẹ̀rẹ̀ sí ní ná owó yẹn fún ní ná owó yẹn fún ní ná owó yẹn fún ó ń sọ owó lóko ni dúkìá rẹ̀ tó ná fún olówó yẹn ó ti wà nínú ìṣirò tọ́lọ́ ọba ìlẹ́kẹ́ olóṣèlú takò tó bá dijọ́ pé di alkiyama bẹ́ẹ̀ sì ni dúkìá yẹn ò lè padà sọ́dọ̀ rẹ̀ mọ́ láéláé nítorí pé ó sì yẹn lóko ni yóò sì kábàámọ̀ tó pọ̀ níwájú ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó bá dijọ́ pé di gbogbo wa náà tó ti bá ń ti bẹ́ẹ̀ jẹ́ pé àwọn abidjan yẹn ká náwó sí là ń lọ náwó sí ọlọ́run béèrè tó bá dàlùkì yá o fún kálukú wa ẹ dákun ẹ jẹ́ ká ti bẹ̀lẹ́ ká ti bẹ̀dọ̀ ẹ jẹ́ àmọ̀ pé tọ́ba ti àsìkò kan ìṣẹ̀lẹ̀ àníírí gbogbo ẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n lọ lo àsìkò wọn àti ìgbà wọn àti gbogbo ọba ilé fi ọlásẹ̀rọ̀ fún wọn wọn lọ ń lò síbi nǹkan tí ò ní sẹ́rí dáadáa kan padà wá bá wọn alayhi wa sallam ó ti fún wa hadith tó gúnrégé dáadáa wípé ọmọ ènìyàn kò ní yẹ títí anabi salallahu alayhi wa sallam òun náà ni nípa ọ̀dọ́ rẹ̀ níbo ni ọmọ ẹ̀dẹ́ ènìyàn níbo ló kó sí ìgbà ọ̀dọ́ wa òun náà ni àsìkò tó rẹwà jù àsìkò tó kún jù àsìkò tí ìdásásá ara wà fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́mọ ènìyàn lè sásókè tó lè sásódò àsìkò tó yẹ kéèyàn ó lójú síbi dáadáa òun náà làsìkò téèyàn wà nígbà ọ̀dọ́ sòkó wa tó di kéru eléyìí ọ̀sẹ̀lẹ̀ ọ̀tọ̀kọ̀mọ̀ ẹ̀dẹ́ nìyẹn kó sì ti máa lo ìgbà ọ̀dọ́ rẹ̀ yìí kó lò síbi tí ó yọ ọlọ́run ọba nínú kó sì lò síbi dáadáa torí pé àìmọye àwọn tó ṣe fún síwájú wa ni wọ́n lo ìgbà ọ̀dọ́ wọn síbi tó wúlò wọ́n lo ìgbà ọ̀dọ́ wọn síbi dáadáa gẹ́gẹ́ bá a ti máa sọ fún anábì Ibrahim alayhi salam lẹ́yìn ìgbà tó fojú àwọn òòṣà àwọn bàbá rẹ̀ tó fojú wọn rí tó fojú wọn rí nígbà tí wọ́n béèrè tó ṣe ní táwọn èèyàn sọ ni pé agbọ́ ọ̀dọ́mọdékùnrin kan tí máa ń sọ̀rọ̀ wọn láìda orúkọ rẹ̀ ní Ibrahim ọ̀dọ̀ ànábì Ibrahim ló lò dáadáa yìí ìwọ náà fúnra ara rẹ ìwọ náà sì ń wọ kí ìwọ náà jọmọ lẹ́yìn ànábì Ibrahim alayhi salatu wa salam ṣé bánàbí Ibrahim alayhi salam ṣe wá lo ìgbọ̀dọ̀ rẹ síbẹ̀ náà ni ìwọ náà ṣe ń lò báyìí gbogbo ọ̀dọ̀ tiẹ̀ ìdí draft ni ìgbọ̀dọ̀ tiẹ̀ ìdí table tennis ni ìgbọ̀dọ̀ tiẹ̀ ìdí DSTV ni gbogbo tí ò ní mú oríire kan wá fún ọ ìgbọ̀dọ̀ lọ jókòó sí tó ń lo ìgbọ̀dọ̀ rẹ sí àsìkò rẹ ń lọ nìyẹn àsìkò rẹ lọ nìyẹn tó ọmọ pé téèpù tí wọ́n tẹ̀ báyìí tọ́ tẹ̀ báyìí tọ́ tẹ̀ báyìí ti lọ ti lọ ti lọ tí wọ́n bá fi rewind àti gbọ́wọ́ dìdí yẹn tó ọmọ pé èso ti lọ lọ ọlọ gbé náà nìyẹn subhanallah ọjọ́ orí wa lọ o kò tó ìgbọ̀dọ̀ wa ẹ dákun ẹ jẹ́ ká mójútó lọ́pọ̀lọpọ̀ ìgbọ̀dọ̀ yìí ńlọ́pọ̀lọpọ̀ sì máa ń rí àsìkò kan tí wọ́n rí báwọn ìjàpá ọlọ́run ọba ìlẹ́gẹ̀ ọlá púpọ̀ gbogbo àwọn ìwà tí ọ̀dà tí ò làwọn èèyàn máa ń fẹ́ǹsẹ̀ nígbà ọ̀dọ́ wọn ó béèrè lọ́wọ́ wa nípa ìgbà ọ̀dọ́ wa níbo la gbé ìgbà ọ̀dọ́ náà níbo la kò sí. èyí tó bá ti ti lọ nínú àsìkò náà nínú ìgbọ̀dọ̀ wa ẹ̀jẹ̀ àlọ́mọ̀ pé kò ní ìpadà máa o ọmọ ẹ̀dẹ́ nìyàn yọ wà máa rántí bó ṣe rá àwọn àsìkò yẹn bó ṣe rá láre yọ padà máa rántí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ọmọ rántí pé a àsìkò tó ti wu ìjọ tọ́tàn òdòdó jù tọ́tàn mọ́lẹ̀ jù nínú àsìkò gbèsè ayé òun ò lásìkò ọ̀dọ́ ẹ wá wo tó ń fásìkò ọ̀dọ́ òun ṣe ẹ wo tó ń fásìkò ọ̀dọ́ òun ṣe nígbà tẹ́lómi ọ̀lágbára mọ́ tí ò ní takoro mọ́ ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ń ta kìjì fóun fẹ́ ṣe sọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá subhanallah ẹ dákun ẹja mójútó ìgbọ̀dọ̀ wa ó ṣe pàtàkì púpọ̀ ká mójútó dáadáa tá a bá mójútó òrìrì tọ́pọ̀ ìbẹ̀bẹ̀ sí mi àtẹnìkọ̀ọ̀kan wa ká lọ mọ̀ yí pé àwọn àsìkò yìí tá a bá lò lọ nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní sẹ́rí àwọn iṣẹ́ tá a ṣe níbẹ̀ fún wa níjọ́ gbèǹde ìṣẹ̀lẹ̀ yẹn mọ̀ kábàámọ̀ púpọ̀ ìṣe á ṣégbà ọ̀dọ́ mi bí mo ṣe lò náà nì ṣégbà ìyá ẹ̀gbà ọ̀dọ́ mi ó tó àbáwọ hasan al-basri fọlọ́wọn ọba ìlú kíọ́lá kí ó bá wa tẹ́ wọn wọ́n sọ nínú ọ̀rọ̀ tí wọ́n pé dájájú ọjọ́ orí kan tọ́mọ ẹ̀dẹ́ ènìyàn bá ìpìlẹ̀ rẹ̀ láre ọyẹ kéèyàn mójútó ìgbẹ̀yìn rẹ̀ ọjọ́ orí téèyàn téèyàn ra ọ̀dọ́ rẹ̀ láre ìgbẹ̀yìn ẹ̀ wọ́n lọ yẹ ká mójútó ìyẹn o ti àsìkò tó ń kú gẹ́rẹ́ ọ̀dọ́ báyìí náà ọmọ tètè mójútó gbà àgbà bóyá ó ṣe é ṣe fún ọ láti rí tó ṣe nígbà tó ṣe kọ́ ọ̀dàgbà ṣùgbọ́n lómi olóhùn ti dẹja gbígbẹ olóhùn ò ṣe é ká mọ́ òun sì ti di igi tọ́gbẹ́ tí ó lẹ̀ tí ò ṣe ká mọ́ torí ẹ̀ bóun ṣe fẹ́ máa bá lọ lélẹ́yìí àsìkò ń bẹ fún ọ tọ́lọ̀ ti fún ọ àsìkò tọ́lọ̀ ń fún ọ yẹn náà ipò tó ń bẹ lágbà tó o tún wá rí inú rẹ rò tó o wá tají báyìí ọmọ sun ọ fún ọ wàlá o sun ọ fún yà o tó bá jẹ́ pé èèyàn pẹ́ kó tó gbọ́n ọmọ wa jẹ́ pé ọjà àti pé bí èyí kó ti wá fọ́ tí o tó máa lérò fún gbọ́n torí tí yẹn bá dénú sàárè lè yẹn ọ̀tá jí púpọ̀ àmọ́ kó tó dénú sàárè yẹn ẹ̀já tètè mójútó tó yẹ ká mójútó èyí tá a ti bàjẹ́ nínú gbọ̀dọ̀ wa ẹ̀yà ajá tètè fi gba àgbàlagbà wa ẹ̀yà ajá tètè fi tún ṣe àwọn kan bẹ nínú àwọn orílẹ̀-èdè kan tó ṣe pé gbogbo tó wọn ni wọ́n máa ṣe títí tọ́bẹ̀ ti di fọ́ọ̀tì yẹ̀ sí báyìí yóò ta gbogbo nǹkan lẹ̀ pátá ni tọ́ba jẹ́ pé kùránì ṣe kà lé ìpàṣẹ ní ọ̀fẹ́ lè máa kà lé ìpàṣẹ lẹ́yìn forty years báyìí ah ìmí ìdénu òun ò tún gbọ́dọ̀ fi ìjọsìn ilẹ̀ òun ò gbọ́dọ̀ fi tọ́lọ́wọ́n ọba ìlẹ̀ kíọ́lá òun ò gbọ́dọ̀ fi ilẹ̀ ara rà ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ láwùjọ ti wáyé ara ìgbọ̀dọ̀ láàrin ìgbàgbá tún dé náà ìbíran dandan lẹ́lòmíì ti kí ni o ní tún lo ìgbàgbá rẹ̀ gbogbo tọ́lọ́wọ́n ọba ìlẹ̀ kíọ́lá òfẹ́ máa ń tẹ́bọ́ tọ́lọ́ máa mórogún pẹ̀lú ọlọ́run ìmọ̀

ìgbà tí wọn nígbàgbọ́ sí ọlọ́run ọba tó dá wọn àwa lé wọn kún ní ìmọ̀nà ọba ìrèké ọlá a jẹ́ pé ìwọ náà mójútó ikọ̀ ọ̀dọ́ rẹ já mójútó gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ tá a jọ́dọ̀ ní ìsìn ẹlòmíì ń sapúlé ẹ̀kọ́ láti kẹ́kọ̀ọ́ tó ní ẹ̀wò ìdí abadé tí ọmọ wa ni wọ́n mọ gbé yòókù lọ báyìí ọ̀rọ̀ wo lọ́kàn bá wa ọ̀rọ̀ fáàmà tó ráyè kéwìn ẹ̀kọ́ táyè fún wa mọ́ lè ní à tí n bá ní mo dojúkọ ẹ̀kọ́ báyìí kò rọrùn mọ́ mo ti wọ thirty years mo sì ti wọ forty years lọ báyìí ẹlòmíràn ni mo ti wọ forty years mo ti lé forty years mi ò lè rò pé mo lè kẹ́kọ̀ọ́ kan mọ́ ẹni tí wọ́n rántí mi àtẹnì kọ̀ọ̀kan wa ti ṣe Muhammad sallallahu alayhi wa sallam forty years lọ́bẹ̀rẹ̀ sí ní kẹ́kọ̀ọ́ torí gbà tó pé forty years ní malakú jibril alayhi salatu wa salam lọ́sọ̀kalẹ̀ ní nǹkan ní al-Qur'an al-Karim ní nǹkan ní gbogbo àwọn ẹjẹ amójútó àsìkò ọ̀dọ́ wa náà ọlọ́wọ́ béèrè lọ wa ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí wọ́n béèrè òun náà ní nípa ọjọ́ orí wa níbo la tán sí nípa ọ̀dọ́ níta kọ́kọ́ níbo la gbó sí ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì odidi ọjọ́ orí wa níbo la tán ọjọ́ orí náà sí wọ́n béèrè lọ wa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn oríṣiríṣi àwọn ìtàn tí ò ní túmọ̀ àwọn ọ̀rọ̀ tí ò lórí tí ò lẹ́mù lọ́pọ̀lọpọ̀ lọ ń jókòó sí tọ́jẹ́ pé kò sí nǹkan kan tó fẹ́ gbà lẹ́yìn rẹ̀ ju kọ́jẹ́ pé kí wọ́n kàn rẹ́rìn kó ló pa àwọn èèyàn lẹ́rìn ni bẹ́ẹ̀ wò mí mi fẹ́ káwọn èèyàn máa ronú ẹ̀wù bẹ́ẹ̀ wò mí mi fẹ́ káwọn èèyàn máa dorí kodò wọ́n fẹ́ káwọn èèyàn sá máa rẹ́rìn ní gbogbo ìgbà fẹ́pẹ́ tí n bá ti rí wọn báyìí kojú wọn máa túká tí n bá ti ń bọ̀ báyìí ẹni tó tó tó tó kojú tẹ́lẹ̀ tó sì máa rẹ́rìn nítorí àwọn àgbélẹ̀rọ ọ̀rọ̀ tó ń fẹ́ gbé kalẹ̀ nítorí àwọn ọ̀rọ̀ tí ìsara rẹ̀ jọmọ̀ fi jẹ́rìn pa àwọn èèyàn wọ́n dájú pé ọmọ tó yí kà ọmọ tó yí kà ọdún sẹ́yìn tẹ́gbẹ̀ṣẹ́ ayé yìí náà lọ́wọ́ lérò pé ẹ̀rín ni gbogbo ẹ̀ àbọ̀ ọ̀gbọ́n tọ́lọ́ ọba tó dá wa tó sọ ni ọlọ́ni pàlìyàbọ̀ ṣàkó pàlìlà wọ́n máa rẹ́rìn mọ́ níwọ̀n wọ̀lìyàbẹ̀kù kẹsìrọ̀ ẹ máa sunkún lọ́pọ̀lọpọ̀ jẹ̀dá àbí màkàlì ẹ̀sìgbò ní tó ń kálukú sí òun náà ni ọgbà níwájú ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá torí ẹ̀ kí wá láti ṣe nínú ayé yìí sáàrí kó ti dá tó ti tẹ́lọ̀ lọ́rùn tó ti yọ́lọ̀ nínú tètè ìṣe tó kù òun ni pé gbogbo ọjọ́ ayé àmọ̀ fi rẹ́rìn gbogbo ọjọ́ ayé àmọ̀ fi rẹ́rìn ẹni tí fi ọ̀pọ̀lọpọ̀ ayé rẹ̀ rẹ́rìn ẹjẹ́ àlọ́ mọ̀ pé ọkàn rẹ̀ ti kú ọkàn ẹni yẹn ó ti kú torí pé ẹ̀rí púpọ̀ ni máa ń pa ìmọ́lẹ̀ ọkàn rẹ̀ kọlọ̀kọlọ̀ ẹ̀mí àtẹnukọ̀ fún wa kó níbi ikú ọkàn. ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n bẹ̀rẹ̀ nípa ọjọ́ orí wa níbo la ta sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àsìkò ọjọ́ orí sáà ló yẹn sáà ń sáná sí sáà ń ṣe lófò gbogbo ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀mí àtẹnukọ̀ kan wa pàápàá jùlọ gbogbo àwọn tá à ń lò nínú ayé yìí tó ń pa sófo kó níbi ìbẹ̀rù ọlọ́run tó ń pa sófo kó níbi ìrántí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ gbogbo ẹ̀wọ̀n bẹ̀rẹ̀ lọ wa ẹ̀rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ń bẹnu ọmọ ẹgbẹ́ á ẹ̀yìn tánlẹ̀ tẹ́ ẹ bá béèrè lọ́wọ́ rẹ̀ yóò bí àsìkò olófin ròyìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kò sásìkò fún kò lásìkò ráyè àti ròyìn ọlọ́run tẹ́ ẹ bá wá rí kó ráyè àsìkò bí tí báyìí ti rántí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ kódà ẹlòmíì gbogbo ìrántí ọlọ́run ọba rẹ̀ tẹ́ bá wò ẹ rí pé á ó kéré púpọ̀ bóyá gbà ti ń bẹ́ nù rùn ìrántí ọlọ́run ti ń ṣe bẹ́yìn bọ́lọ̀ ti ń ka suratul Fatiha ó sì mọ̀ pé jẹ̀rẹ̀ suratul fatiha alhamdulillahi rabbil alamin ọ̀pọ̀ ìfọ́lọ́ ọba ọba àgbáláyé arrahmanir rahim ọba ọlọ́pọ̀lọpọ̀ ìkẹ́ ọba àtàkẹ́ máàlìkì ọba tó ní ìkápá ọjọ́ ẹ̀san sẹ́ẹ̀ mọ̀ pé yìí gbogbo eléyìí jẹ́ ọba ìgbà ìrántí ọlọ́wọ́ ọba náà. ṣùgbọ́n tẹ́ ẹ bá ní yẹn ẹ̀dá kan báyìí gbogbo àwọn ẹ̀yìn oríṣiríṣi ẹ̀yìn oríṣiríṣi tó nípọn tó nípọn yóò máa kó bu ọmọ ẹ̀dẹ́ nìyàn ṣùgbọ́n kò ní ahọ́n tí fi rántí ọlọ́wọ́n ọba tí ó fi máa ròyìn ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ẹ dákun torí tọ́lọ́ àti kó wáyé ẹ dákun ẹja mójútó ẹja mójútó dáadáa ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ ọlá yóò béèrè lọ́wọ́ èmi àtẹnìkọ̀ọ̀kan wa nípa pé báwo la ti lo àwọn àsìkò náà báwo ló ń kálukú wá ṣe rí nínú rẹ̀ náà òun náà ní pé ká má gbàgbé bí ẹlòmíì ọ̀rọ̀ tó yẹ kó bá àyàn sọ tó yẹ kó bá ọmọ àyà rẹ̀ sọ tí ó wúlò fún báyìí ẹlòmíì ò ti tà àti ṣùgbọ́n bí ọ̀rọ̀ òfófó níbi ọ̀rọ̀ ẹ̀yìn níbi kápá ti fẹ́nu bá tèèyàn jẹ́ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ eléyìí ọ̀rọ̀ ẹ̀lùmí lọ́rùn ẹ̀rí pé òtún máa sọ pé ah nítorí kálukú mọ̀ sí ni ẹgbẹ́ fún o sẹ́rí kápẹ́ ẹgbẹ́ kí n bá yín gba làbárè rẹ̀ tí ó kún ẹ̀dá mi dáa ẹgbẹ́ sẹ́lọ́ ló gbogbo ẹ̀tún ní ọjẹ́ dáadáa kí lóun fi jọ ìgbésí ayé òun ṣe tẹ́lẹ̀ wá sí lọ bá ṣe fáwọn èèyàn fáwọn èèyàn sọ̀rọ̀ ibó orí wọn bí tí wọ́n ṣe tọ́lọ̀ ọ̀fẹ́ tọ́lọ̀ ọ̀yọ́nú sí pé wọ́n lákèésí dẹ́rù àlùkìyàmọ̀ bà wọn dẹ́rù sàárè bà wọn ṣé wọ́n lójú kòkòrò àwọn iṣẹ́ olóore tí wọ́n lọ bá níwájú ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ. lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì náà kò ráyè fún tọ́lọ́ láti ṣe tọ́lọ́ ṣùgbọ́n tẹ́ bá wo ẹlòmíì níbi tẹ́lòmíì ò ti campaign báyìí káì ó lè lo ten hours tí ò ní sùn tẹ́ bá ní tẹ́lòmíì ọ sọ̀rọ̀ ìṣòro ọlọ́run ọba láàrin ìṣẹ́jú máa ta yọmọ pòpolo

àsìkò tó náà bá ti mọ̀ pé nǹkan lóore fún yàn ọlọ́mọ báwo ni ó ti kí nǹkan yẹn tí ó ti wá tiwa bọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹja arójú ráyè nínú àsìkò wa ẹja máa lò fún ọlọ́mọ bá ti ọlá rẹ̀ gàdúrà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ó dàbí pé wọ́n máa béèrè ọmọ ẹ̀dẹ́ ènìyàn nípa ìmọ̀ rẹ̀ ìtẹ́wò ló fi ṣe ìmọ̀ tá a ní ìtẹ́wò la fi ṣe ẹlòmíì ò ní ọwọ́ táwọn àfa báyìí torí báwọn ni wọ́n wọ́n sì béèrè lọ́wọ́ wọn náà torí pé kò lè kúrú títí títí wọn náà mọ̀ mọ́ àwọn nǹkan tó pọ̀ tá à ń sọ fún ọpọlọ wọn fẹ́ wọn náà mọ̀ àwọn tó pọ̀ tá à ń sọ pọ́lọ́ ọba ìlẹ́kẹ̀ ọláyọ́rú títọ́ fẹ́ èyí tọ́lọ́ ń fẹ́ tọ́ ọmọ ń tí wọn náà sàlàyé fáwọn èèyàn èyí tọ́lọ́ ń fẹ́ tọ́ ọmọ tó ti kọ̀ fáwọn èèyàn pé kí wọ́n má ṣe é wọ́n béèrè lọ́wọ́ tiẹ̀ náà o ǹjẹ́ lè wá tọ́ káwá sọ pé ńgbà tó ti rí báwọn béèyàn bá ti mọ̀ tó bẹ́ẹ̀ ni wọ́n ti béèrè lọ́wọ́ èèyàn tó torí ẹ̀mí ọ̀fẹ́ kọ́ ìmọ̀ kí n má bàa jẹ tó ti kí wọ́n mọ béèrè béèrè tọ́pọ̀ lọ́wọ́ mi wàhálà ìkọ̀tọ́ kúrú bẹ́ẹ̀ torí pé tíyẹn bá ní ìmọ̀ tó bá jẹ́ ìmọ̀ tó dáa tó jẹ́ ìmọ̀ ìbẹ̀rù ọlọ́run ni nítorí yẹn ọmọ fi lékun dáadáa níwájú ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. màkà pé ìmọ̀ kí màníwọ́ náà lọ ń kọ́ àwọn ọmọ tọ́lọ́ ọba ìlẹ́jọ́ olóòfẹ́ lọ́ọ́ bá lọ ń kọ́ bóyá ìmọ̀ bí wọ́n ṣe piná ìmọ̀ àwọn àtàsí àwọn ìmọ̀ tí òwúlò tí ọ̀yá yìí wọ́n ṣe ṣe dáhùn ṣe ìwọ́n pè nímọ̀ tó ń lọ ń kọ́ káàkiri àwọn tọ̀là síìmù wọ́n ṣe láàdì ní ẹ̀ wọ́n ṣe wọ ọ̀pá kan jáde ọ̀pá musa lélẹ́yìí ọ̀pá káàtó lélẹ́yìí wọ́n bá jẹ́ pé yẹn ni wọ́n wá káàkiri ìmọ̀ bú ni o ìmọ̀ bú ni o ìmọ̀ rere òun ni máa kí lọ́lọ́ sọ kí lànà ibi sallallahu alaihi wasallam sọ kí làbá àwọn ẹni rè síwájú lórí ẹ̀ ìmọ̀ rere òun náà ni ìmọ̀ tó ṣe pé yóò tún mú dáadáa yé wá fún yàn ìmọ̀ rere ni ìmọ̀ tá a kọ́ tí ó jẹ́ aṣọ oríire dáadáa yé tí ò ní dítàlì kìyàmọ̀ lọ́wọ́ ìmọ̀ rere ni wọ́n béèrè lọ́wọ́ wa gbogbo àwa tó ṣe bí à ń jẹ́ ọlọ́mọ akéwù omi lọ wa o àwọn àyà pọ̀ nínú alukur'ani karim tọ́lọ̀ ọba ìlékè ọlá fi ṣe ìlérí ìyà gbogbo ẹni tọ́mọ̀ tí ò tí ò sọ fáwọn èèyàn gbogbo ẹni tọ́mọ̀ tó pa ìmọ̀mọ́ ìbínú ọlọ́run ọba ìlékè ọlá ń bẹ lórí wọn kálọ̀ wọnú suratul baqara àyà méjì bẹ́ẹ̀ bàbá wọnú suratul ali imran àyà kan bẹ́ẹ̀ lọ́wọ́ tó ti parí ọlọ́run ọba ìlékè ọlá latubayyinunnahu lin-nas tó láti ọ̀ràn yà lọ́jẹ́ fún yín kẹ́ sàlàyé ẹ̀ fáwọn èèyàn wala taktumuna ẹ gbọ́dọ̀ pamọ́ o fanabadhuhu wara'a dhuhurihim láwọn wọ̀nyí wọ́n bá sọ ìmọ̀ ọlọ́ọ̀bá wọ́n bá sọ sẹ́yìn wọ́n fi hápára washtaru bihi thamanan qalila wọ́n bá fi ra ayé ẹlòmíì tí òkè olè sòrò ló torí ayé rẹ̀ báyìí Ah, ẹ̀sìn tuntun ni o ìjọ pè lẹ́sìn tuntun àlòkù èbó tí lọ gbé láti kú tọ́nu ó ni mọ́tò tọ́ra àtọ́mọ̀ gbà jókòó sí òbí kọ́lí ìlà ayé lọ́pọ̀lọpọ̀ àwọn ẹlọ́ fi ìmọ̀ wọn rà báyìí. ọwọ́ wọn láti sọ òdodo fáwọn èèyàn tó o bá sọ òdodo oore tọ́lọ̀ ń kọkalẹ̀ fún ọ̀dọ́dọ́ rẹ̀. bọ́ọ̀kọ̀ bọ́ọ̀ sọ òdodo náà wàláì tọ́lọ̀ àwọn èèyàn bẹ́bi tí wọ́n rúpa o nídìí pé wọ́n pa òdodo mọ́ ẹ sì ráwọn míì náà tó ti pọ́n sọ òdodo wà lọ́ọ̀ ìtọ́lọ̀ ti kẹ́ wọn dáadáa ju àwọn tó ti kún òdodo náà lọ. ìsòdodo kò ní jáde sí kíntọ́ ọba ìlẹ̀kẹ́ ọlọ́ba fẹ́ fún ọ ipò tó dé láyé kó ti òdodo gbé ọmọdé bẹ́ẹ̀ kó ti òkọ́ ma. torí ẹ ọlọ́ọ̀ ni wọ́n sáré yìí sámánà kọ́líìlà wọ́n wá lọ́ fi ìmọ̀ wọn wọ́n lọ́ fi ra ayé. yorùbá àwọn yẹn ti sọ ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n fẹ́ lọ sílé ẹ̀kọ́ ẹ̀sìn wọ́n ní òkè wọ́n náà fẹ́ máa sádáhùn sí. kódà tó fi dórí pé yẹn ń gba báyìí tẹ́lẹ̀ mi bá lóun gba islam ó ní à ah, sí nǹkan tó jọ gba islam náà fẹ́ máa pawọ́dà wọ́n fẹ́ máa pawọ́dà sẹ́mẹ́ẹ̀sì islam lọ́wọ́ arúgbó wa ní gbogbo àwọn nǹkan báwọn. ìmọ̀ islam ọ̀ràn wa ní gbogbo ìkòrán wa lédè yẹn ọ̀tọ̀ ni ètò ìtọ́jú ara ètò ìtọ́jú ara ọ̀tọ̀ ni fáàrí ara lélẹ́yìí ṣùgbọ́n ó sì tó bá di dókítà tí ó bá tẹ́sí ẹ̀ òjò sọ fún wa pé ah, àárẹ̀ ti ń ṣe ni bólú òsì ni àárẹ̀ ló ń gbà nǹkan ọmọ bọ̀ wá. ẹ dákun ẹja sọ́ra gbogbo tó ti gbọ́ lọ́n lóní kàfá lórí ọlọ́run ọ̀rẹ́ wa o ìpè ká wá sábàyàgbàgbà pàwọ́ alálẹ̀ ìdí. àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ ọlọ́ni fàbí ti sàmá yẹ ṣẹ̀rọ a ó mà burú jáì fún wọn o níbi wọn ṣe ta àlìkéyàmà tí wọ́n ta ìmọ̀ wọn wọn á lọ fìrà yìí tó burú jáì wọn torí báyé ìwọ́n tiẹ̀ ní gan wọ́n padà dálẹ̀ ẹjọ́ kan náà àìmọye àwọn èèyàn tó ti wọ́n ní gbogbo àwọn dúkìá ló ti fi tì nínú àwọn tó ti bẹ́ẹ̀ mọ̀ pé àwọn ah, pè láàfà láyé wọ́n ti dà kàn yẹn lẹ̀ tó ti pé nǹkan yẹn òwúlò fún ọtọ́jọ́ ẹ dákun ìmọ̀ wa iṣẹ́ tá a ti ṣe wọ́n fi lọ wa o ó sì dáa fún ẹni tó bá jẹ́ olùmọ̀ pẹ́ẹ́pẹ́ rí níta bá ti rí sí pọ̀ báyìí á ti rí pé olùmọ̀ lélẹ́yìn torí pé àpẹẹrẹ ìmọ̀ ó ti hàn lára rẹ̀ pé bẹ́ẹ̀ ṣe rí mi yìí bí mo ṣe rí ìbẹ́ẹ̀ náà ló ti ẹ̀kẹ́ inú rẹ̀ tí bá ń pàṣẹ dáadáa fún àyàn yẹn máa bá mi dáadáa yẹn tí bá ń kọ̀ fún àyàn pé níbi tí ọ̀dà ẹ̀sìn ní fóònù òṣèkí ni o ló ti jáwọ́ tẹ̀ àmọ́ ọ̀rọ̀ afá afá ọ̀rọ̀ ẹnu mi ni ẹ wò ẹ má wò sí mi kò sún ọ kò sún ọ yá àyọ lẹbi náà amọ̀nà orí màtà kò lónà má làtà fún àlè ilé iṣẹ́ pé bẹ́ẹ̀ ìmọ̀ wa ẹja lo ìmọ̀ wa síbi dáadáa káfí ìmọ̀ káfí pa àwọn èèyàn láti ẹ dáadáa káfí ìmọ̀ wa káfí pọ̀ fáwọn èèyàn kó níbi gbogbo tọ́lọ̀ ọba ìlékẹ́ ọlọ́ọ̀fẹ́ gbogbo àwọn àdádálẹ̀ tọ́lọ̀ ń bínú sí sẹ́ni sọlọ́m tó tẹ̀ mọ́lẹ̀ tó ní pé kọjá ẹ̀dá kan ẹ̀jẹ̀ ká ta kété ẹ̀já jìnà sí káwáàtì ìlànà nẹ́dùwà Muhammad sallallahu alaihi wasallam kàlífà àdìmú yìí wọ́n sọ báyìí wípé wọ́n ní tí ń bá mi láyà jù nínú tí ń bà mí lẹ́rù jù nínú ayé tá a wà yìí nínú pàápàá jùlọ wọ́n ní òun náà ní tírà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ wọ́n ní torí pé mọ̀ ń páyà wọ́n má jẹ́ pé áyà kan nínú tírà ọlọ́run ọba ìlékè ọlá tọ́lọ́ ń pàṣẹ pé káàdì pa àwọn èèyàn láṣẹ yọ̀wà bá ní ife ìrẹ̀ Abu Darda ṣebí mo ti wá bá ọ lẹ́ni tó lè pa àwọn èèyàn látẹ̀ pẹ̀lú mi ilé tó fi fi mí pa àwọn èèyàn látẹ̀. onílẹ́yìn náà ayé ìjágbe ní ìtọ́lọ̀ fi bínú sí nǹkan fáàgbọ́dọ̀ sí tó fi jágbe a máa fáàgbọ́dọ̀ sí nǹkan kankan ó ní màá máa fáyà pé ayé yẹn lè wá bá ní tó sọ pé èrè àbújá rẹ̀ dáa ṣé bọ́lá ọba ìlékí ọlá ti sọ mí kalẹ̀ tó o sì mà mí tí mo ti wá bá ọ lẹ́yìn tó ti pẹ́yẹ kó o dẹ́rùbà àwọn èèyàn pọ́lọ̀ ọ̀fẹ́ tí wọ́n ń ṣe yìí ǹjọ́ o fi dẹ́rùbà àwọn èèyàn tó fi mí lé wọn sákò níbi aburú tó ń ṣe bíi afọwọ́ abúdàdà wọn ní nǹkan yìí ọjọ́ nǹkan tó ti gbé ẹ̀rọ a máa bà wọ́n púpọ̀ lórí rẹ̀ tó kálukú wa náà wá ń bẹ̀rù bẹ́ẹ̀ sá sáàrin ti bẹ́ẹ̀ wípé àwọn áyà yẹn ń sọ̀rọ̀ títí ń sọ̀rọ̀ yẹn náà èyí ti sọ náà ní pé oníkálukú wa ń dá àmà oníkálukú wa káṣí àlàyé rẹ̀ fáwọn ènìyàn lẹ́wọ̀n ẹ̀wọ̀n akọ́lọ́wọ̀n ọba ìlẹ́kẹ́ ọlákọ́dà kò sí àdúgbò ní àtẹnukọ̀ kan wa. ọ̀pọ̀lọpọ̀ wa láwùjọ tá a wà lónìí ńlá ha odidi alukur'ani látòkè délẹ̀ bákan náà ẹni tí ọ̀há nínú wa ọ̀n kọ́ alukur'an ìkẹrì ẹni tó ṣe pé kọ̀ọ̀há nínú wa ọ̀n kọ́ alukur'an ìkẹrì ṣùgbọ́n o àwọn nǹkan tá nǹkan yìí tá ń yiri ẹ̀wò dáadáa tá nítorí pé alukur'an ìkẹrì pẹ̀lú rẹ̀ wọ́n fi máa tẹ́bi lé àwọn èèyàn kan o kódà káwọn èèyàn máa ka alukur'an ìkẹrì torí pé orílẹ̀ nínú orí patọ́ wáyé pé mélòó mélòó lẹ́ni tí ó máa ka alukur'an ìkẹrì tá alukur'an ò sì tún máa tẹ́bi lé alukur'an ò máa gbé yọ máa wọn àwọn èpè oríṣiríṣi sálùkùrá ni ọmọ wọn fún nítorí kíni nítorí pé ntọ́mà tọ́ka nù rẹ̀ tọkọ̀ tí ó lò ó alùkùrá ni ọmọ tètè mélòó mélòó gbà tó ń kálukú wá tá a ti káyà tí ń bẹnu Suratul An'am one sixty two sí one sixty three tọ́lọ̀ ń sọ fún àdéhùn tọ́lọ̀ ń pè sọ fáwọn èèyàn rẹ pé inna salati inna salati dádájú irun mi wa nusuki àti pípẹ́ran tí mo pẹ́ran wa mahyaya àti tẹ̀mí mi wa mamati àti kú mi lillahi rabbil alamin ọlọ́run ọba àgbà ńlá yé lórí la sharika lahu kò sóró fún fọlọ́run ọba wa bi dhalika umirt pẹ̀lú kí máa kéde eléyìí kí máa fẹ́ léyìí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlápamílá fẹ́rẹ̀ wa ana awwalul muslimin èmi náà ti jẹ́ nínú àkàndá àkọ́kọ́ náà àwọn tó ń jẹ́ olùgbàfà fún ọlọ́run ọba tí ọlá rẹ̀ gbẹ jùlọ ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ó ti sọ

wọ́n á lọ gbé àgbà kan nínú àwọn adáhunṣe wọ́n lè pèlẹ́ ní ọlọ́run lọ́dọ̀ tiwọn o yọ ya kó pe màálù kọ wọnú lẹ̀ láàyè wọ́n kótó wọ́n mú màálù wọ́n yìí mọ́lẹ̀ láàyè kò di ẹ̀bẹ̀rù ọlọ́run ọba rẹ̀ gbàdúrà di ẹ̀dá ọlọ́run ẹ̀dá ọlọ́run bá bó láàánú àwọn tó yẹn wá odidi màálù mọ́lẹ̀ láàyè ọwọ́ bá láwọn rúùlù bẹ́ẹ̀ wọ́n máa ń pẹran ọlọ́run àwọn ti sàárà lù ọdún tí wọn àsìkò tí wọn serú nǹkan yẹn mọ́lẹ̀ náà ni wọ́n ṣe ọ́ màá náà ni ojúbọ nírú àwọn yẹn náà tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ni ọlọ́nkọ́lá wa kó níbi aburú bẹ́ẹ̀. fún ìwọ alukurani jẹ o gbogbo ọ̀pọ̀lọpọ̀ sọ fún ẹ ẹ tọ́ òkè alukurani ni ẹ táàbà ni ẹ pa

gẹ́gẹ́ bí wọ́n ti ń pẹran fáwọn kan oríṣiríṣi ìpèsè táwọn yẹn ń pè ẹlòmíì ọ̀sẹ̀ owó lólóhùn lọ sí yọ pa ẹyẹ fún tàbí kọ́ pẹran kan fún subhanallah fi ẹ̀jẹ̀ ẹyẹ yẹn o ọwọ́ ata sórí ẹ̀jẹ̀ sórí bọ́sẹ̀ yẹn o lè bọ́ máa wọ̀ subhanallah ẹ dákun ìpẹran wa ṣé wàá jẹ́ tọ́lọ́wọ́n bàbá yìí ó ń kálukú wa ní ká lọ wòye tí ò ní ká sí ara wa ká sì wòye sí ọ̀pọ̀lọpọ̀ àwọn áyà tọ́lọ́wọ́n bá ilé bó ṣe ń bá bó ṣe ń sọ̀rọ̀ yẹn tí ń bá àwọn ẹni àkọ́kọ́ wí yẹn ìwọ gangan ní tó bá wí lásìkò yìí gbogbo ètí fi ń pa wá láti ẹni pọ́ láti dàrẹ́kìnrin ètí fi ń kọ̀ fún wa ń kọ̀ fún wọn náà dàrẹ́kìnrin tó ń kálukú wa tá a wá mójútó agbègbè yìí à mójútó ẹ dákun ẹ jẹ́ kó ń kálukú ẹ jẹ́ àmójútó dáadáa kọ́mọ́ bàá jẹ́ pé tá a mọ̀ tá à ń ká ìdí ti alukur'an yóò tó fẹsẹ̀ jẹ́ sábàbí sí ìbínú ọlọ́run ọba ìlú kẹlótó wa fẹ́ máa ṣẹlẹ̀ sí síyàn bákan náà ká gbàgbé kí ẹlẹ́ẹ̀kẹta tá sọ ni pé ìmọ̀ wa wọn béèrè lọ wa nípa iṣẹ́ tó ń ku wa tá ti ṣe barakallahu li wa lakum fil qur'ani wa sunna wa nafani wa iyyakum bima fihi min al ayati wal hikma fastaghfirullaha innahu huwal ghafurur rahim. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد فالفولو جلال في كده فما هو صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين وبعد جلال من جبار جزم gbàtà jẹrùsẹ lọ ẹjẹ ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni bí wọn ti béèrè nípa dúkìá yẹn mẹni àyìn àti tẹsábàwò wọfí máa ń fapá níbo lọmọ ẹdẹ ènìyàn ti kú ọ̀rọ̀ jọ wọn béèrè lọ́wọ́ wa níbo la sì ná wọn béèrè nípa dúkìá wa ìbéèrè méjì wa ọ̀nà wo la gbà tá a ti kú jọ sẹ́mi halal sẹ́nu ti kú jọ haram tàbí inú ìwọ̀ láti kó yọ wọ́n bèè lọ wa àjẹkó ní kálukú wa ẹ̀yà jẹ́ wa múra bí ọ̀nà tá a máa gbà kó owó jọ ọ̀nà jìbìtì ọ̀nà tí ọ̀dà ni ọlọ́run ọba ìlẹ̀fẹ̀ ọlọ́ọ̀fẹ́ má jà gba bẹ̀ kó owó jọ ibi tá a bá tó gbá àyàn táwa fi rówó kú jọ ìgbà tí ṣe yahoo ní ìsìn sọ́nà rìn ni wọ́n wá ń gbà tí wọ́n fi kó owó jọ ni ìsọ̀nà dáadáa ìsọ̀nà dáadáa ìwọ ọmọ onílẹ̀ ọmọ ọmọ ayé èèyàn tó ti sáyẹ̀ ẹyọ kan ṣoṣo fún un tọ́nà rẹ̀ náà ló fi ń kówó jọ yìí ọ̀nà rẹ̀ kọ́ ló fi ń kówó jọ ìwọ náà ẹlòmíì náà ó ti sọra rẹ̀ di àgbàlagbà tó ṣe pé àríjẹ́ ní ìbàjẹ́ ni yóò ní sẹ́yìn bá ti gbálẹ̀ wọn tí wọ́n bá fẹ́ bá yín dẹjọ́ ẹ pè mí ẹ tún máa ráwọn olóyè bẹ́ẹ̀ nú àwùjọ o àwọn olóyè tó ṣe pé tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ lẹ̀ pé wọ́n fẹ́ bá yàn gba ilẹ̀ onílẹ̀ ní túláàsì kó lọ́wọ́ àwọn tó ní sọ́dọ̀ ẹlòmíì ẹ rí i pé wọ́n rànjú kókókó báyìí wọ́n sì máa ń dérí òkun fáwọn èèyàn táwọn èèyàn bá ti rí pé ọ́ jákulábí wọ́n tún pè wá àti láwí ni ẹ̀já filẹ̀ ilẹ̀ ẹ̀já filẹ̀ o torí wọ́n gbalẹ̀ wọ́n fún mọ́mọ́ sàtíyàn àìdúrótọ́ náà ọba tiẹ̀ náà lọ́pàá táà lòun ọmọ táà ní ṣé wọ́n lè dúrótọ́ náà ọba ìlẹ́kẹ́ láti rú rẹ̀ ọmọ adẹ́rùbà wọn tọ́ba ti gborúkọ rẹ̀ báwo ojú rẹ̀ ọ̀làwà ni àbí wọ́n kọ́ ni lágbájá à èmi ló pè báwọn bẹ́ẹ̀ ni ṣé ètò òṣè fún alágbájá lọ fẹ́ sẹ́ńbì wàláì kò lè tètè mọ̀ kò lè tètè mọ̀ a ti kojú wọn láì mọye oríṣiríṣi wọn kálukú wọn ti tẹ kíni o kálukú wọn lọ sí mẹdọ ni ìbọn wọn náà ọ̀rọ̀ tí ìdélẹ kò ti ń gbọn ẹsẹ̀ rẹ̀ ti ń pakásọ ó ti wò pé ọwọ́ ń ta àwọn eléyìí ọbẹ ọba wọn ti gbogbo ẹni tí ń ṣe eléyìí náà sẹnu ilé rẹ̀ tó ń gbé náà inú ilé tó ń gbé náà ẹ máa wo inú ilé táwọn irú àwọn bẹ́ẹ̀ gbé tí wọn sùn ju fáànù àgẹdẹgbẹ kan lọ yìí ṣé wọ́n sì gbogbo ole yẹn ni ọba wọn tí ó lulẹ̀ gbalẹ̀ ní tó ọba lọ tán báyẹ̀ pẹ̀lú òkú ọlọ́run tó nílò niile wọn pẹ̀lú àwọn ọlọ́run subhanahu wa ta'ala ìbẹ̀rù jẹ ni wọ́n fi fílẹ̀ báyìí ó ti kó ọjọ́ kan tí wọ́n náà kó lórílẹ̀ ayé ẹ dákun ẹ já gba ọ̀nà tó dáa ẹ̀yà mọ́tò jìbìtì ìwọ náà gbé fáwọn èèyàn ẹ dákun ẹ ẹja sọra gbogbo ọ̀nà tí ọ̀dá tọ́nà ọ̀fẹ́ káfí Buhari ti kíjọ ẹja sọra bẹ̀ èyàn ń tọ́tí kìí sọ̀nà tó dáa tó wúlò lọ pátì orí ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlápọ̀ ó ní ẹ̀wọ̀ wo láti máa kó wọn máa ta ọtí àwọn sọ pé ibi tó òun wà kó wọn àwọn tẹni ọlọ́run ẹni ìbílẹ̀ ẹni ó náà ọ̀nà abú nígbà kówó jọ ẹ̀ tó sẹ pé ìdí àgbèrè òun náà ní ti ń kówó jọ kọ̀gbọ̀n náà lè kówó jọ ẹjọ́ kò torí sọlọ́ ẹ̀já sọ́ra ẹ̀ tó sẹ pé ìdí adágbígbá ti ń sọ tí ó ṣẹlẹ̀ fáwọn èèyàn lọ́la ibẹ̀ ló ti ń kówó jọ olùwánilkáhìn àdínú adágbígbá owó ti ń gbà lọ́wọ́ àwọn èèyàn wàláì kìí sọ̀nà ẹ̀tọ́ ẹlẹ́dẹ̀ ni wọ́n dà tí wọ́n fi kówó jọ kìí sọ̀nà sọ owó tọ́mọ̀ ajá lọ ń dà kéèsì ọ̀nà tó máa rárá bó ti kó ma rìbá ni jẹ tó o fi ń kówó jọ kéèsì ń sọdá ó lè lọjà tó o fi ń kówó jọ kéèsì ń sọdá tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nu gbogbo tọ́lọ́ ọba ìlẹ̀kẹ́ ọlá ti lé wọ̀ ẹ má jẹ́ àgbà ọ̀nà ìwọ̀ ẹ má jẹ́ àti kówó jọ gbogbo gbogbo dúkìá tí yẹn bá fèrè kó jọ kì í ẹ dákun ọ̀nà halal òun náà ni ẹ já gbà kàfi kó àdìsí kejọ torí tí wọ́n bẹ́ẹ̀ ti lè kówó yẹn jọ tán tọ́ ọ bẹ́ẹ̀ kú àwọn tó ní tí wọ́n lò lẹ́yìn rẹ̀ ó lò ní ìdírò rẹ̀ bẹ lọ́rùn tí wọ́n tún ṣe kó òkú yẹn jọ lọ́nà tí ọ̀dà torí àwọn obìnrin ọ̀nà owó lọ́gbà kówó jọ eléyìí à ń sọ fún wa pé à ń rí nínú àwọn èèyàn ẹni tí ń sọ fáwọn èèyàn pé ẹ̀yin èèyàn ẹ wò ó lórí irun mímbàdù bá ìbá kéèyàn máa sọ pé tọ̀ ẹ̀yin èèyàn gbogbo ọ̀nà sábà wù ní ẹbí lọ wówó ọlọ́run ò ní bí ṣùgbọ́n bí tẹ́ẹ̀nà sí ló ṣe pàtàkì tẹ́ bá ti ní tán ẹ̀wà mọ̀nà fáwọn ẹ̀wà mọ̀nà fáwọn àwọn mọ̀ táwọn òbí bẹ́lọ̀ fún yín tọ́lọ̀ òfin ní ọmọ tara rẹ má jẹ́ wọ́n fọ́ àgbọn lórí tiẹ̀ o tọmọ pé ilẹ̀ yorùbá wọ́n gbà pé tí wọ́n bá fọ́ àgbọn lórí ẹ̀ ṣe ni irú èdúró jẹ tí wọ́n fi ọrú bẹ́ẹ̀ táwọn bẹ̀rẹ̀ sí ní pa ẹran tí wọ́n pẹran tí wọ́n pẹran tọ́ ọlọ́njẹ́ wọn rántí rẹ lókù báyìí ẹjẹ́ asọ́ra bíi ìgbà ọ̀nà ìrú láti fi kó owó jọ torí pé ọlọ́wọ́n ọba ìlẹ́kẹ́ láti irú yẹn kò sí ilé wọ̀fẹ́ ní àtẹnìkọ̀ kan wa bákan náà tá a bá tún wá rí owó náà tán tá a rí dúkìá náà tán ẹjẹ́ aná bí o ìdí dáadáa ni ẹjẹ́ anáwó sí nínú dáadáa òun náà ní kí wọn náà jẹ tọ́lọ̀ lọ́jẹ́ halal nínú dáadáa ní kó ọ̀nà fáwọn òbí rẹ méjèèjì nínú dáadáa ní kó ọ̀nà fún ìyàwó rẹ àti àwọn ọmọ rẹ nínú dáadáa ní kó ọ̀nà fún mọ̀lẹ́bí rẹ nínú dáadáa ní kó ọ̀nà fáwọn aláìní kó fi ṣe àwọn nǹkan dáa kódà nínú dáadáa fi pèsè nǹkan kalẹ̀ tí ọmọ oríire péré fún ọ kódà tó ọba mọ́. ọkọ mọ́sálásí àgàtì ìdí tí kọlọ ṣe dáadáa fún àwọn tí wọ́n jẹ́ aláìní tó ń béèrè kan aláàárẹ̀ tí ò rẹni tí ó tọ́jú rẹ̀ kọ̀ọ̀sánwó fún àwọn tí wọ́n tọ́jú rẹ̀ tọ́lọ ọba ìlẹ́jọ́ ló fi fún lálàáfíà dáadáa ní gbogbo àwọn dáadáa kálukú wa wá náwó ìdè tó fi jẹ́ pé ó ti wá sú wa tó fi jẹ́ pé di ìbàjẹ́ náwó sí láwùjọ tá a wà ìtọ́lọ́rọ̀ mi lè ṣe fún yàn ní pé tó bá tẹ̀lé lọ sí ilé oúnjẹ yóò ní gbogbo oúnjẹ tó bá fẹ́ jẹ jẹ́ o wàláì tó bá fẹ́ jẹ oúnjẹ wá mílíọ̀n yóò sanwó rẹ̀ ṣùgbọ́n tẹ bá bọ́ ta náírà kan ò lè kódà owó tẹ́gbẹ́ ò ní tí ọ lọ́wọ́ tí wọ́n láǹfààní irú rẹ̀ táwọn èèyàn bá ní. ẹlòmíì ọlọ́nkẹ́ láti gbẹ́ borehole tó bá gbẹ́ tó tún fa táàpùtà fáwọn èèyàn táwọn èèyàn tún máa mú tó bá fa táàpùtà báyìí ọlọ́run lọ́mọ lọ́mọ ta kò ní lórí ẹ wo ṣe bá ní màmá ṣe bẹ́ẹ̀ owó nẹ́pà yìí pọ̀ o tí ọgbọ́n orí ẹ̀ ló fi owó jọ ni. ẹ jẹ́ anáwó ìka ti ṣe dáadáa sáwọn èèyàn ìdí àwọn ọmọlẹ́yìn kọ̀ọ̀rùn tí wọ́n sọ fún jọ́kìnrin àná nìyẹn pé wabtaghi fīmā ātāka Allāhu ad-dāral ākhirah dúkìá tọ́lọ́ fún ìtura àlùkìyàmọ̀ ni wa lā tansa naṣībaka mina ad-dunyā ìpín tiẹ̀ náà owó kọ́lé ọlùmọ́tò tọ́da ọjọ́ tọ́da ó ṣe gba àwọn kan tọ́da mọ́tàgbére ọlọ́run dùn dáadáa tọ́lọ̀ ń ṣe fún ọ náà ìwọ náà ṣe dáadáa fáwọn èèyàn tọ́lọ̀ ń bá fi táǹkì ńlá tó fi gbé sọ́dọ̀ rẹ máa fi dúrọ́ọ̀mù rọ́ ta dápẹ́ dúrọ́ọ̀mù lọ́lọ́ ń gbé sọ́dọ̀ rẹ mú plastic àwọn ké ọgbọ́n yẹn mú bẹ́ẹ̀lì tó máa fi rọ́ ta fáwọn èèyàn yóò máa pọ̀ sí ni kápẹ́ di ojú pọ̀nà dáadáa lọ́ọ́ bá náà dápẹ́ bẹ́ẹ̀lì lọ́lọ́ fi gbé fún ọ mú ọgbọ́n kan ike kan ọ̀rọ̀ máa fi wú ọ náà máa fi wú o ṣe ń bú lọ́lọ́ wọn náà tún máa fi kìíta fáwọn èèyàn bá a jálá kó ló ń jẹ mùsíbì ọ̀rọ̀ máa fi kìíta fún wọn ọmọ fi kìíta yóò padà sí púpọ̀ yàtọ̀ sí kọjá pé gbogbo bí àwọn rédèrèdè tọ́lọ̀ ọba ìlẹ́kẹ́ ọlọ́ọ̀fẹ́ lọ́nà náwó sí egbò nǹkan tí ọ̀fà burú wọlé ẹlòmíì lọ náwó sí ẹlòmíì ní tẹ́bá wò nísì yóò sọ fún aláwo míì pé bàbá tẹ́bá fẹ́ ṣe àyájọ́ ọdún awo yín eléré tí ọ̀wà ṣeré òun gbé ọ̀ọ́lù tẹ́lò òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo adá òun tẹ́gbà lórí ibùdókò rà o òòrò rire o òòrò rire àti gbogbo ẹni tí lọ́nà ó kó sèrè àti wọn lọ́nà ó kí wọn fi balẹ̀ jẹ́ dákun ẹja sọ̀rọ̀ gbogbo títí yẹn ẹja náwó wa tọ́nà tó dáa ọ̀nà tó wúlò torí pọ́nà ọ̀bà ìlẹ̀kẹ́ ọlá yóò béèrè lọ́wọ́ wa níbo ló ní kálukú wa la náwó sí ìjà wà níwọ̀ntúnwọ̀nsì ibi gbogbo àlámọ̀rí wa àbí Allah subhanahu wa ta'ala kọlọ́n dákun kó ṣe àánú fún èmi àtẹnìkọ̀ọ̀kan wa èyí tí ń jẹ́ oríire ayáta kìyàmà kọlọ́n ọba ìlẹ́gbẹ̀ẹ́ lápọ̀sẹ̀rọ̀ fún èmi àtẹnìkọ̀ọ̀kan wa ọjọ́ orí kìíní kejì kẹta tá a sàlàyé kọlọ́n dákun já máa lò ó kọlọ́n dákun já máa lò ó kọlọ́n gbogbo ohun tí ń sábàbí déèyàn bí wọ náà wọ ọlọ́run dákun má jẹ́ ọ̀rọ̀ fún wa láti ṣe gbogbo ndí ṣe sábà bìí òfin ọlá nìjẹun náà wọ ọlọ́wọ́ ọba ìlẹ́jọ́ láwọ̀ ọlọ́dà kò sí ọlọ́run sílẹ̀ àtẹnìkọ̀ kan wa ọ̀rọ̀ tẹ́dà á sọ ìṣe tẹ́dà á ṣe ìwà tẹ́dà á wù tí ó fi rí ìyọnu ọlọ́wọ́ ọba ìlẹ́jọ́ ọlọ́dà kò sí wa ti kún bẹ́ẹ̀ tí ó ṣe níwà tàbí tí ó hù ní tẹ̀sí kan tí yóò fi rí bínú ọlọ́run ọlọ́dà fún ọjọ́ òsì fún jẹ́bi àtẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn nǹkan tó ṣẹ̀rọ̀ fún wa tá à ń lò ọlọ́run dákun já fi bójú rere ìwọ ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ lápàdé ọlọ́run abẹ́ ọmọ já fi bá bínú ìwọ ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ lápàdé orílẹ̀-èdè nàìjíríà ọlọ́run dákun fani fún orílẹ̀-èdè náà ṣe ìdùnnú ìrọ̀rùn rọra ọlọ́dàkùn ṣe fún wa ń bẹ̀ àwọn tí wọ́n darí wa níjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ dákun fún wọn lọ́wọ́ ọlọ́run dákun bá ní tọ́ wọn sọ́nà ọlọ́run dákun fi àánú mẹ̀kúnnù sí wọn ní inú ọkàn dákun jẹ́ fún olè dídá adágbé ti fún wa à ń bẹ̀ wọ́n ọlọ́run ọba ìdíkẹ́lá gbogbo orí ayé tó ti fún wa dákun má jẹ́ òjì tàbí kìyàmà lọ́wọ́ gbogbo orí ayé wa dákun má jẹ́ òjì tàbí kìyàmà lọ́wọ́ gbogbo orí ayé wa dákun má jẹ́ òjì lọ́wọ́ gbogbo àti bẹ́ẹ̀nù nira ọlọ́run làwọn nù nira gbogbo ẹni tí bẹ́ẹ̀nù sòro ọlọ́run làwọn nù sòro gbogbo ẹni tó ti gbé ara wọn ọ̀yá ní ara ètò ṣe pé kọ̀ látàbẹ́rẹ́ lọ ní tó ní ṣe pẹ̀lú ẹ̀mí ni ọlọ́run dákun bá ní darí làákàyè wọn gbogbo tí jẹ́ má burú ṣèǹtàn tọ́fọ́ mú wọn aburú àlùjánu tọ́fọ́ mú wọn ọlọ́run dákun bá ní lé wọn kó ọlọ́run dákun bá ní dá àlàáfíà tó péye dákun bá ní dá padà sí ara ẹnìkọ̀ọ̀kan wọn àwọn àti ẹ̀wọ̀ gbogbo ẹni gbọ́ ọ̀nà halal jẹ́ dákun mọ́jú ìdí aláìláyò gbogbo ẹni gbọ́ ọ̀nà haram jẹ́ dákun bá ní gba haram kó lọ wọn halali tó péye ọlọ́dà fani rọ́pò fún wọn ọ̀là agbára wọn náà lóògùn rẹ̀ ibadallah inna Allaha malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidun majid allahumma barik ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا إلى صلاتكم رحمكم الله